káàbọ̀ sórí ètò tèmi tirẹ̀ fún ti ọ̀sẹ̀ yìí orúkọ mi ni ìfẹ́lérè ọmọlọ́ládé lọ́sẹ̀ tó kọjá mo bá wa sọ̀rọ̀ nípa àṣẹ Elédùmarè lórí gbogbo ayé ènìyàn tó wà ní ayé ìjẹ́ èyí tí ń ṣe àfihàn àwọn àṣẹ ìwọ̀nyí nínú ìgbésí ayé yín bí mo fẹ́ rọ̀ wá láti rí i pé ìgbésí ayé wa ó nítumọ̀ nígbà tí a ní láti fi lò ó nítorí pé àwọn ò ní wà níbí títí láéláé. Nítorí náà, jẹ́ ká kọ́ngìrì láti lè ní àwọn ipa rere nílé alààyè. Mo dẹ̀ ṣe ládùrá pé Ọlọ́run ọ̀run á ràn wá lọ́wọ́ láti lè ní ipa rere. A kò ní kọjá nínú ayé yìí gẹ́gẹ́ bí ejò tó kọjá lórí àpáta tí kò ní ipa lórúkọ Jésù lórí ètò ti ọ̀sẹ̀ yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó máa ń fa sísún rírẹ̀ tó dẹ̀ lè ba àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn jẹ́. Àwọn nǹkan wọ̀nyí pín sí ọ̀nà méjì. A ní àwọn yẹn tó jẹ́ pé kò kí ń pẹ́ tí èèyàn fi máa ń borí wọn. A dẹ̀ ní àwọn yẹn tó jẹ́ wípé tá a bá tètè ṣiṣẹ́ tọ̀ wọ́n, wọ́n máa pẹ́ lágo ara wa, wọ́n máa pẹ́ láyìíká wa, wọ́n máa pẹ́ lọ́kàn wa tó dẹ̀ máa fẹ́ nira fún wa láti lè bọ́ lọ́wọ́ wọn. Àwọn nǹkan tó ń fa sísú rírẹ̀ yìí tá a bá tètè ṣiṣẹ́ lórí wọn, ipa wọn máa ń burú jáì lórí àgọ́ ara wa, lórí bá ṣe lè ṣiṣẹ́ sí àti lórí àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn. Ẹ má gbàgbé mo sọ pé ó pín sóríṣi méjì. Alákọ̀ọ́kọ́ nìyẹn tí ó jẹ́ pé bóyá ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ sí wa. Tá a tó dẹ̀ pé tá a bá ti lè ṣe tán báyìí, ó máa kúrò, ipa rẹ̀ máa kúrò lára wa. Fún àpẹẹrẹ lẹ́nu iṣẹ́, tó bá gbé iṣẹ́ wá fún wa tó dẹ̀ yẹ ká ètè parí ẹ̀ tí wọ́n fún wa ní gbèdéke tó kúrú láti parí ẹ̀ irú nǹkan tó lè fa sísúrú rẹ̀ lórí iṣẹ́ náà lọ́gán tá a bá parí iṣẹ́ ọ̀hún sísúrú rẹ̀ náà máa kúrò lágọ̀ọ́ ara wa nítorí pé inú á máa dùn a dẹ̀ máa láyọ̀ wípé a ti parí iṣẹ́ náà ṣùgbọ́n tá a bá wá rí nǹkan mìíràn tó ń fa sísúrú rẹ̀ nínú àgọ́ ara wa tàbí láyìíká wa tó jẹ́ wípé kò sí bá ṣe lè gbìyànjú tó ipa rẹ̀ kò kí ń tètè kúrò lára wa ìyẹn ni a gbọ́dọ̀ gbọ́dọ̀ tètè mójútó kó má bàa ba ìlera wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn jẹ́ Nítorí náà nǹkan alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣe ni láti wòye àwọn nǹkan tó ń fa sísú-rírẹ̀ nínú àgọ́ ara wa àti nínú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn. Nítorí náà lórí ètò ti ọ̀sẹ̀ yìí, mò ń rọ̀ wá láti wòye àwọn nǹkan tó ń fa sísú-rírẹ̀ nínú àgọ́ ara wa, nínú ètò ìṣúná wa, nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn àti ní ojoojúmọ́ fún àwọn ẹlòmíràn ó lè jẹ́ torí pé wọ́n ti ń dàgbà la ṣe bẹ̀rẹ̀ sí ń fa ìrẹ̀wẹ̀sì bá wọn ah mo ń dàgbà mo mà ń léwó lórí ah mi mà lówó lọ́wọ́ ah mi mà tí gbóhun tó yẹ kí n gbé ṣe ṣe ọdún dẹ̀ ti fẹ́ parí ah mi mà tí lọ́kọ mi mà tí láyà àwọn ádàádà wọn ayé àti àníyàn ọ̀nà ayé ló máa ń fa kí ẹlòmíì kó máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ló máa ń fa sísú rírẹ̀ fún ẹlòmíràn nítorí náà mo fẹ́ yẹ ká mọ̀ wípé kò máa sóhun tí a máa lè borí tá a bá ní ọkàn tó péye tá a dẹ̀ ní ìlera tó péye tó bá jẹ́ pé lẹ́nu iṣẹ́ la ti ń ní sísú rírẹ̀ tó bá jẹ́ pé nǹkan táwọn ènìyàn ń retí láti ọ̀dọ̀ wa ló ń fa ìrẹ̀wẹ̀sì bá wa ló jẹ́ kó máa rẹ̀ wá ló jẹ́ kó máa sú wa alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ ní lọ́kàn pé a gbọ́dọ̀ máa mu díẹ̀ díẹ̀ nítorí pé ẹ̀kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ̀ kù ẹ má jẹ́ káwọn nǹkan táwọn èèyàn ń retí láti ọ̀dọ̀ wa kó wá fa àníyàn bá wa nítorí pé àníyàn ò lè yanjú ohunkóhun nítorí náà ìyẹn tá a bá lè ṣe lásìkò tó yẹ ká ṣe é ẹ jẹ́ ká máa wo aago wa ká dẹ̀ máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ ẹ má yẹ ká wo aago aláago sáré bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ jẹ́ ká máa gbé ìgbésí ayé tó tọ́ tó yẹ ká jẹun lásìkò tó yẹ ká jẹun ká dẹ̀ sinmi lásìkò tó yẹ ká sùn lásìkò tó yẹ ká sinmi ká ṣe àwọn eré ìdárayá tí àgọ́ ara wa nílò láti lè wà ní àlàáfíà. Mo fẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan tó ń fa sísú rírẹ̀ wọ̀nyí tá a bá fààyè gbà wọ́n nínú ayé wa wọ́n máa gé ẹ̀mí wa kúrú kó tó di àsìkò tó yẹ ká kúrò nínú ayé. Ẹ jẹ́ ká ní agbára lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa kó má baà nípa búburú lórí ayé wa àti lórí àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn nígbàkigbà tá a bá rí i nǹkan tá à ń ṣe ti fẹ́ máa sú wa tàbí ìbáṣepọ̀ tá a wà nínú ẹ̀ ti fẹ́ máa sú wa ẹ jẹ́ ká dúró ká sinmi díẹ̀ ẹ jẹ́ ká mí sínú ká dẹ̀ mí síta ẹ jẹ́ ká fi ọkàn ara wa balẹ̀ ká mọ̀ wípé ọlọ́run ni ó máa ń ṣàkóso ohun gbogbo tá a bá ń là kọjá nínú ayé. Nítorí náà yẹ ká fi ohun gbogbo sọ́wọ́ Ọlọ́run, ká fi ohun gbogbo sí ìkáwọ́ Ọlọ́run kó lè bá wa rìnrìn àjò ayé wa lọ́nà tó tó yẹ, kó lè bá wa rìnrìn àjò ayé wa lọ́nà tí ò ní pa wá lára, kó lè bá wa rìnrìn àjò ayé wa lọ́nà tá a fi lè rin àríyé nínú ayé yìí. Mo dẹ̀ pé ẹrù orí wa kò ní wúwo fún wa láti gbé. Ọlọ́run òkè tó dá wa sínú ayé yìí á jẹ́ kí ìrìn àjò náà kó rọ̀ wá lọ́rùn. Á ràn wá lọ́wọ́ láti lè ní ní ọkàn tó tọ́ àti ọkàn tó yè kooro láti lè ní àwọn ìbáṣepọ̀ tó yẹ tó yẹ ká ní láti lè gòkè àgbà lásìkò tó yẹ ká gòkè àgbà lórúkọ Jésù. Lébùté ògo kò wá ní fi ẹnì kọ̀ọ̀kan wa ṣàwátì lórúkọ Jésù. Àní rí ibi ò dẹ̀ ní dé bá wa lórúkọ Jésù. Ní ìyẹn tó kù ní ọdún yìí, Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti lè ní ọgbọ́n ìmọ̀ àti òye láti lè rìnrìn àjò náà bó ti tọ́ àti bó ti yẹ lórúkọ Jésù. Ní yìí máa fi ètò tòní kọ́ sí kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀ Nàìjíríà kó wo àwọn orílẹ̀ àgbáyé sàn kó dẹ̀ pèsè fún àìní gbogbo wa lórúkọ Jésù títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí màá tó kàn sí yín ẹ jọ̀wọ́ ẹ wà ní àlàáfíà ire o. ire tèmi kò máa ní kọjá mi ire tèmi kò máa ní kọjá mi. wherever you go tẹra mọ́ṣẹ́ o whatever you.